wa ni. àìnírò láfi owó dání. bó jẹ́ ilé ọkọ. àìnírò láfi owó dání. bó jẹ́ ilé aya. àìnírò láfi owó dání. àdúrà kétékété. àìnírò láfi owó dání. ilé àfiáwó. àdúrà láfi owó dání. mi ò ibi tó kù ti wá o. ibi tó kù ti wá o àdúrà láfíà wò ó. pàtẹ́wọ́ ẹ̀ fún Jésù. amen. bí olúwa ti wà ọlọ́run orí òkè yóò jà fún ọ. yóò ṣèdájọ́ gbogbo ọwọ́ tí ń dààmú rẹ̀ ẹnáwó yín sí mi bí ọwọ́ ibi bá ti lọ bí ọwọ́ ìsún bá ti lọ ọwọ́ kan gbọ́dọ̀ wọlé ọwọ́ ta ni o ọwọ́ <laughs> ẹnáwó ah, láti àárọ̀ yìí lọ olúwa mo fẹ́ rí ọwọ́ rẹ ẹ̀yin tó fẹ́ rí ọwọ́ ọlọ́run náà <laughs> olúwa mo fẹ́ ṣe kí ni o. orúkọ Jésù láti ìṣẹ́jú yìí lọ mo fẹ́ rí owó rẹ mo fẹ́ rí owó rẹ mo fẹ́ rí owó rẹ Jésù Olúwa ah! nígbà kan tá a bá ti fẹ́ capture mi lójú àlá má kàrí ọwọ́ kàákà wá ni a kà gbé mi lọ sókè àwa lókè bá a ní ẹ wo ti lọ ti lọ sẹ́rí ọwọ́ yẹn a kà gbé mi lọ sókè a bá ti yìnbọn yìnbọn yìnbọn <laughs> màmá wa jọ̀wọ́ sí wọn látòkè lọ ah! ẹ náwó àwọn ti lé mi lọ́wọ́ akàrí ọwọ́ yẹn kà lọ sókè máa wá wò wọ́n nísàlẹ̀ ah! Ah! ta ló máa rí ọwọ́ ọlọ́run láàárọ̀ ẹ̀nàwọ́ olúwa gbogbo ibi tí mo ti ń rí ọwọ́ ènìyàn tí mo rí ọwọ́ èṣù tí mò ń rí owó ìkà olúwa fi ọwọ́ rẹ pààrọ̀ ibẹ̀ láàárọ̀ yóò ẹ pariwo gbogbo bí mo ti ń rí onírú owó olúwa jẹ́ ń rí owó rẹ níbẹ̀ láàárọ̀ olúwa na owó rẹ sí mi láàárọ̀ gbogbo bí mo ti ń rí owó ènìyàn tí mo rọ owó ilé wa tí mo rí owó àwọn ìkà olúwa mo fẹ́ rí ọwọ́ rẹ láàárọ̀ yìí mo fẹ́ rí ọwọ́ rẹ ìtàn pè ní ọwọ́ rẹ gan-an mo fẹ́ rí mo fẹ́ rí ọwọ́ kí ni ó tó sú mo fẹ́ rí ọwọ́ rẹ ìtàn pè lọ́wọ́ rẹ gan mo fẹ́ rí ẹ̀yin wo lè fẹ́ rí ọwọ́ ọlọ́run láàárọ̀ yìí mo fẹ́ rí ọwọ́ rẹ. Jésù olúwa wa ọ̀rẹ́ mi tó wá gbàdúrà yìí tó wá gbàdúrà yìí ẹ má tó ọ yà o kódà àtẹnusọ́rẹ̀ mọ́ ẹnà wọn wá ẹ pe orúkọ Jésù olúwa torí àárọ̀ yìí mo fẹ́ ní ìrírí ọwọ́ rẹ̀ <laughs> ta ló fẹ́ ní ìrírí ọwọ́ lọ olúwa torí ò ìṣẹ́jú yìí mo fẹ́ ní ìrírí ọwọ́ rẹ óyè sọ́dọ̀ torí àárọ̀ yìí o mo fẹ́ ní ìrírí ọwọ́ rẹ ẹ̀yin ọmọ lọ́wọ́ torí àárọ̀ yìí mo fẹ́ ní ìrírí ọwọ́ rẹ orúkọ Jésù torí ìṣẹ́jú yìí mo fẹ́ ní ìrírí ọwọ́ rẹ olúwa ọba àwọn ọba ọ mo fẹ́ ní ìrírí ọwọ́ rẹ yéésù olúwa wa ní tó parí ẹ̀ mo fẹ́ fún yín ní kọ́kọ́rọ́ kan ní ìparí ẹ pe orúkọ yéésù lọ́wọ́ agbára gbogbo ibi tí a ti fẹ́ rọwọ́ ọlọ́run yẹn ẹ wá máa ránṣẹ́ síbẹ̀ níbi báyìí mo fẹ́ rọwọ́ ọlọ́run bí báyìí ń fẹ́rẹ̀ wọ́ lọ́n bí báyìí ń fẹ́rẹ̀ wọ́ lọ́n ah! níbi báyìí mo fẹ́rẹ̀ wọ́ lọ́n àlá mi tán dàrú láti gbà kan wáyé mo fẹ́rẹ̀ wọ́ lọ́n bẹ́ẹ̀ iṣẹ́ mi tán dá dúró mo fẹ́rẹ̀ wọ́ lọ́n bẹ́ẹ̀ ayé àwọn ọmọ mi mo fẹ́rẹ̀ wọ́ lọ́n lórí àkánnà bàárẹ̀ mo fẹ́rẹ̀ wọ́ lọ́n lórí ibi gbèsè bá ẹ ti di wòlíì látàárọ̀ ìlọ nìyẹn o tó bá wùn yín ká má yanu ẹ wòlíì ni ẹ finally bíbélì wípé ní ti iṣẹ́ ọwọ́ mi ẹ pàṣẹ fún mi ó ti kun ẹ fẹ́ di wòlíì ní ìsìn pátápátá ẹ pé orúkọ Jésù.